ọmọ aráyé ẹ tẹ́tí ẹ gbọ́rọ̀ mi iná sí àkànní mò ń wá toráyé ti kọ̀yìn sọ ọlọ́run ọ̀pọ̀ ọlọ́run lọ́ba ibi ṣùgbọ́n ọlọ́run kì í ṣọba ìka rere lọ́lọ́run ọba ń ṣe ọlọ́run kì í ṣọba ìka rere lọ́lọ́run ọba ń ṣe mo lọ́lọ́run kì í ṣọba ìkà rere lọ́lọ́run ọba ń ṣe ọlọ́run kì í ṣọba ìkà rere lọ́lọ́run ọba ń ṣe. ta ló sọ pọ́lọ́hún ló ń ṣe bí ìwọ fúnra ẹ orí pé ó tóbi tètè ṣàtúnṣe kó má bàa dẹ̀bi gbogbo ara lógo kójú máa rí bi. ta ló sọ pọ́lọ́hún ló ń ṣe bí ìwọ fúnra ẹ orí pé ó tóbi tètè ṣàtúnṣe kó má bàa dẹ̀bi gbogbo ara lógo kójú máa rí bi ta ló sọ pé ọlọ́run ló ń ṣe bí ta ló sọ pé ọlọ́run ló ń ṣe bí wọ́n fúnra ẹ̀ orí pọ́ tóbi tètè ṣàtúnṣe kó má bàa dẹ̀bi gbogbo ara lògùn kójú máa rí bí. ta ló sọ pé ọlọ́run ló ń ṣe bí wọ́n fúnra ẹ̀ orí pọ́ tóbi tètè ṣàtúnṣe kó má bàa dẹ̀bi gbogbo ara lògùn kójú máa rí bí àlùbáyání alálàyé rori àjòrin lẹ́nu bí ẹni ìròyìn ti tẹ̀gàn kọ́ bírin bá lórin dandan ni kírin ó tẹ̀ fún orin tọrọ náà ó ló fún mi ìlẹ́bùn orin ẹlòlò fún mi kémi máa kọrin. ta ló sọ pé ọlọ́run ló ń ṣe bí wọ́n fúnra rẹ̀ wọ́n tó ti tètè ṣàtúnṣe wọ́n bá rẹ̀ bí. ọlọ́run mi kì í ṣọ̀bá ìkà ooo ọlọ́run mi kì í ṣọba ìka rere lọ́lọ́run ọba ń ṣe ìwọ tó ń fọlọ́run lọ́ba ìka kí lọ́lọ́run ọba ṣe ọba tó mú ẹ látinú ìdọ̀tí ó sọ ẹ̀dẹ̀ ní mímọ́ ó wà láwùjọ àwọn ẹni àpọ́nlé làdánwò ọlọ́run bá dé ó wá ń pè bí mọ́ba tó dá ẹ dá padà kò tọ́ sí ẹ ó jáwọ́lẹ̀ kó tọrọ àforíjì kò sì dúpẹ́ oore tó ṣe fún ẹ lórẹ́ni tá a lóore tí ò wá lè dúpẹ́ bí ọlọ́ṣà tó kó ní lẹ́rù lọ ni. ta ló sọ pé báwo ló fi ṣe bí ìwọ fúnra ẹ̀ orí pọ́ tó kì í fẹsẹ̀ tó ṣe é gbogbo ara lóògùn kójú máa rí mi. ìwọ tó yìí lọ́wọ́ dákun sí mi ẹ̀dọ̀ ooo ìwọ tó yìí lówó dákun sí mi ẹ̀dọ̀ tẹ́mi bá ṣì wá ìrètí ń bẹ ṣe sùúrù wá débi ire tọrọ ọlọ́run ò kọbi mọ́ ẹ wá padà débi èbúté ògo àgbà bí ò bá ṣe lówùrọ̀ dandan ni á padà ṣe lálẹ́ ìgbẹ̀yìn adùn ni wọ́n máa ń wí gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ ọlọ́run ọba òun yóò gbàdúrà ẹ̀ láìpẹ́ ọjọ́. alùsọ̀gbọ́n lọ́hùn náà ṣe bí wọ́n fúnra rẹ̀ kó tó ìdíje ṣàtúnṣe kó má bàa kìnìún ní àstẹ̀jíbù làkún ṣóun lọ̀rọ̀ ọba dáníwáyé ẹ béèrè gbogbo ohun tẹ bá fẹ́ àdéhùn rẹ̀ ni pé á fún yín pásítẹ̀ inú bíṣọ́ọ̀bùrì wọ́n sọ láti lọ́lọ́run ọba wí ẹ ṣe sùúrù lẹ́yìn tẹ bá ké pè mí ó wá ń sọ pé ó ti ṣàdúrà ó ṣàdúrà lẹ́ẹ̀kan ṣo pé eré ó wá rò pa ó ṣe fún ẹ rántí pé ó ti dẹ́ṣẹ̀ sẹ́yìn ẹrú tó ṣe olówó tó fẹ́ jẹun ṣòro pẹ́nu olówó adùn sí ni àyàfi tó bá padà tú u bá nínú olówó tó lè yá ọ sí yóò sì padà fún lóúnjẹ tó fẹ́ ó mọyé ìgbà tó fi ṣẹ́ ọlọ́run ṣòro ní ìtọ́rọ àforíjì rí ìwọ náà fi ṣírò ara rẹ kẹ́nìkan wá ṣe irú ẹ̀ fún ẹ báwo ni yóò ṣe rí lára tìyẹ gan ronúpìwàdà ó bẹ ọlọ́run kó ba lè ṣàforíjì fún ẹ aláforíjì oníkẹ́mà ni yóò padà ṣeun tó ń fẹ́ fún ẹ. àlùsọ̀pọ̀ náà ń ṣe ìwọ fúnra rẹ̀ òyìnbó tó ní tètè ṣàtúnṣe kó má bàa dé ní gbogbo ara lómi bójú máa rí ni. كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون ìwọ tó ń pèrè lọ́mọ ọlọ́run tọ́lọ́hún ọba bímọ ni kò tán fọlọ́hún pé kó bí ìmọ̀ ọlọ́hún ọba ọ̀kan ṣoṣo tó bá jẹ́ pé ọlọ́hún lọ́mọ àjẹpọ̀ níyàwó tóbi fún táwa ni ìyàwó ọlọ́hún má fọlọ́hún wéra ẹ̀ ọ̀rẹ́ wa torí kò bí ìmọ̀ ẹnìkan òbí tètè tú bá kí ikú tó dé kó má bàa jìyà ọlọ́hún ọba lọ́jọ́ ìgbéǹde ọjọ́ ìdájọ́. ta ló sọ sọ fún ọmọ bàbá rẹ̀ ọba tó tóbi tí ó là kàwé títóbi ẹ kò má láfiwé ìṣẹ̀dá ẹ kò sẹ́ni tó yẹ iṣẹ́ ọlọ́run ó kọjá òye iṣẹ́ ọlọ́run ó kọjá òye oríṣi àmì ló dá kárí ayé ó ṣẹ̀dá ọ̀run ó ṣẹ̀dá ayé àwọn àmì tó fi hàn ti wà láyé àtèyí tó fi pamọ́ nínú ayé tẹ́dà kan mọ̀ ó ń bẹ láyé dẹ́dá kan ò mọ̀ kó ń bẹ láyé mo gbé ẹ tóbi ọba àgbáláyé Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahadu. ta ló sọ pé òun ló ń ṣe bí ìwọ fúnra rẹ olùkọ́ tó ti tẹ̀sán fún fún bàbá rẹ gbogbo ara lọ́gùn kọjú máa rí mi. mo gbóṣùbà fún ẹ ọba ìláyé ọba tó tóbi tún gba iyì ó ti ń bẹ tipẹ́ nínú iyì kò ṣe é farawé nínú iyì tó róhun nìkan lọ́ba abiyì iyì tó fẹ́ dà lẹ́dá fi ni wọ́n ṣe ń pè é lẹ́ni abiyì mo képe ẹ o ọba ìlàyí gbàdúrà mi ṣe mí lẹ́ni iyì torí ìwọ ló fún mi lórúkọ èyí táyé mọ̀ mí sí àlùbáyání má fi mí sílẹ̀ jẹ́ máa yí nínú ọlá rẹ tó tóbi yìí mo bẹ̀bẹ̀ ní ọba abiyì má kọ̀yìn sí mi ọba ìlàyí. àlọ́ sọ́pọ̀ lọ́run náà ń ṣe ronú sí ọ̀rẹ́ mi ronú sí dáadáa. tètè ṣàtúnṣe kó má bàa dẹ̀bi gbogbo ara lógun kójú máa rí bí. ṣàtúnṣe kó má bàa dẹ̀bi gbogbo ara lógun kójú máa rí má ṣe pọn lọ́ba ìkàmọ́ kó má bàa rí bínú ọlọ́run. tètè ṣàtúnṣe kó má bàa dẹ̀bi gbogbo ara lógun kójú máa rí má jákọ̀ nínú oore ọlọ́run yóò ṣe ohun tó ń fẹ́ bó pẹ́ bóyá. èso àtúnṣe kó má bàa débi gbogbo ara lòun kójú máa rí bi. ọ̀gbìnrà ẹ̀ lọ́mọ ọlọ́run mọ torí ẹ̀ṣẹ̀ tó tóbi ni. èso kó má bàa débi gbogbo ara lòun kójú máa rí bi. mo ti jíṣẹ́ tán lọ́hùn fi hàn mi albayani bun ishaq. èso àtúnṣe kó má bàa débi gbogbo ara lòun kójú máa rí bi. àná ṣe kò